وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل الضلالة فهي في النار نعوذ بالله سبحانه وتعالى من النار ونسأله الجنة وما قرب إليها من قول أو عمل السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إذا لم يكن شكر العبيد مداوما tíyàn bá jẹni tó kúrú lọ́pẹ́ dídá إذا لم يكن شكر العبيد مداوما tí a bá ya ohun títí tí a tún gbé àwọn ẹ̀dẹ́ bí àti máa dúpẹ́ fọ́lọ́hun. fọ́láyé sọ́lọ́wọ́ fi sọ́lẹ̀ ṣáàtì màzí ìdùn فليس له في الصالحات مزيد àṣírí tó wà bẹ́ẹ̀ náà ni pé ènìyàn ò ní máa lékún nínú dáadáa torí pé àdéhùn ọlọ́run fọ́lọ́pẹ́ fẹ́ni tí ó máa ń dúpẹ́ wọn náà ní pọ̀ wọn á ṣàlékún tó ń bá ti ṣe fún. fàbí ṣúkìrì fún aláhùn tẹ́sítẹ́sì ìdúsà àdàtà ọ̀hún. sẹ́rí ká tún ṣàlàyé fún wa lónìí kárán wa létí sí. fàbí ṣúkìrì fún aláhùn tẹ́sítẹ́sì ìdúsà àdàtà ọ̀hún tí a bá ń dúpẹ́ fọ́lọ́hun nǹkan ìyá tún máa pọ̀ sí ní ọ̀hún ìyá máa pọ̀ sí lóore ìyá máa pọ̀ sí ní dùn. sẹ́sẹ̀ sí dùn sàádàtà. oríire ìyá tún máa gòkè sí tí a bá ń tí ò bá máa dúpẹ́ fọ́lọ́hun èyàn yà láìmọ́ rẹ̀ nìyẹn tọ́lọ ń dẹ̀ máa ṣe fẹ́ láìmọ́ rẹ̀ ní pé ọlọ́run máa fúnlẹ̀ mọ́ wọn àbí ọlọ́run bá kó jọ gbogbo tó ti ṣe fẹ́mi àti títí dásìkò táwà yìí ọlọ́run o alhamdulillahi ọlápá adúpẹ́ pa àmọ́lóore àwọn náà láwọ bá ṣe wà lónìí àwọn kan lájọ wà láwọn ọdún mélòó kan sẹ́yìn ẹlòmíì nínú òsìláyé àwọn kan náà wà ń bí kan tí wọ́n ń jí àwọn èèyàn gbé táwọn ará ayé ń gbé wọn ṣépè tọ̀sán tòru ọlọ́wọ̀n jẹ́ kí mi àti wà nínú orú wọn àwọn kan wà ń bí kan lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn pa àwọn èèyàn lẹ́kún complain fún òun tí lówó lọ́wọ́ ni alówó ni ẹni tó lè ṣe lásìkò tàwà yìí alátìsìn ni a ní kí ń jẹ́ bẹ̀rẹ̀ náà aláàdì tó ń gbówó wọlé rẹpẹtẹ ó dúpọ̀ àláfíà tó wà fi dárò kìkì kò fòrò ní àlẹ́ ìkàṣẹ̀dì ìdọ̀. ó wá lọ́wọ́ àwọn tí wọ́n tó ní property lóríṣiríṣi tó wà lórí dùbúlẹ̀ ààrẹ lójú kan tó wá ń gba imú pàsì oríṣiríṣi sí wọn lára فلا تكفر برحمة لن تراها بمال خذفنا الله وردا بمال خذفنا الله وردا ما شاء موري صلاة فلا تكفر appreciate tọ́lọ̀ ọba ṣe fún ẹ. Fọ́lá tẹ́kì fúrùbì rọ̀hámẹ́tì láń tàrọ ha. Àwọn akẹ́kọ̀ọ́ ń bẹ láyé iye yóò kó wà lọ́wọ́ èèyàn apá owó ká. Láń tàrọ ha bí màá lé. Bá gbówó ló ní ni olè rówó fi rà tọ́lọ̀ ọba gbà láfíà kó lára Ìtìta fi ń gbọ́rọ̀ ìtọ́lọ ń bá gbà tó bá ní kò ṣiṣẹ́ mọ́ kò ṣiṣẹ́ mọ́ náà nìyẹn. Wọ́lá jẹ́ kí fúrí bí rọ́hámà tí náà ń tàrọ ha bí máa lé ní kó títà náà àlọ́yè wírí dá. Orí ẹ̀gbọ́ gbogbo tó bá ti ń ronú pé nǹkan kan wà tó ìdí ní máa ronú ìdókọ̀ tó ní tọ́lọ̀ ń fún ẹ lọ́fẹ̀ẹ́. Máa lé ní kó títà náà àlọ́yè wírí dá. Adúpẹ́ fọ́lọ̀

O ma ń wú náà lórí púpọ̀ tó fà tó jẹ́ pé gbogbo ti pè wá àwa náà máa ń fàsùkú ilẹ̀ láti wá àbí ọlọ́run tó kó jọ nínú àánú ẹ̀ ó ṣe fi ẹ̀sìn rọ̀ lọ́rùn yìí tó jẹ́ kẹ́ lè máa kó méjèèjì papọ̀ pẹ̀lú ẹ̀kọ́ orí táyà ìsàlìkíyàmà kọ́nà kó má dùn ní kankan nínú ẹ̀ èrè méjèèjì náà lẹ́ ń sáyìí méjèèjì náà lọ́lọ́wọ́ bá ní kó lórí eré wá àwọn ẹni eré tàná méjèèjì náà ni wọ́n sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار méjèèjì náà ni lórí eré gbọ́dọ̀ máa béèrè ọ̀rọ̀ pé àlìjánà ló kàn mí àlìjánà ló kàn mí ẹ̀wọ́ ọ̀rọ̀ ayé kan ní àwọn wà áfítà àlìjánà ní ọ̀hún ọwá dórí ẹ̀ wá ní nípin nínú ayé ọ̀làtánsá na sí ibaka mina dúnìyà eh, dúnìyà tí wọ́n náà bá rí kú bukata sí láyé wọ́n náà ní díẹ̀ wọ́n náà wà lọ́nà halal tọ́lọ́n bá fún yà tó tó fi alìjánà ṣe ẹ̀sàn fún yà jí méjì náà nìyẹn la baraka Allahu fi dunya bila din ayé tí ó dáa ní tí yàn ń lò tí ó lẹ́sìn ma ahasana dina wa dunya ìdájíta màá. kí ló fi ń dùn tó yìí nínú pé yàn ń máa hasana dínà èèyàn mọ́ra ó ń waṣọ gidi máa hasana dínà ó ń kírun ó ń gbá rẹ̀ wàdúnìá ìdájíta máa ọlọ́run tún wá ní kó láǹfààní àti rí àwọn ìgbádùn táyé pẹ̀lú ẹ̀ إلا بارك الله في دنيا بلا دين bálùbáríkà nínú ayé kan òfò láyé tí a wà tó ń rí ayé gbé ní rọrùn tí nǹkan rọrùn fún ṣùgbọ́n kò tẹ́sìn. lábàrọ́kà lọ́hù fi dúnìyà bíládì ní. torí ẹ̀ sọ́lọ̀ ń bá kẹ́yàn tó fúnyàn ní ìgbàláyè láti rí owó ní nínú ayé kì í ṣe haramu tàbẹ́ fi ṣe inú ẹ̀sìn pọ̀ ilẹ̀ rẹpẹtẹ tẹ́lẹ̀ ń tọ́lọ́mbá ti wá fún yàlágbọ́ yẹ́sìn èyàn wá sọ owó níní di èèwọ̀ pẹ̀wé tí mo fẹ́ nínà ni mo ti ní ìgbà tí mo ti ná lọ́hùn bẹ́ẹ̀ ni wà ní ọlọ́hun wà máa sin lọ́hùn wà tún wá bẹ ọlọ́hun rísíkù halal tó máa tún jẹ́ kí ìjọsìn náà rọrùn fún yàn àbí ọlọ́hun àmọ́ ah, kí àwọn ọmọ yàwá tí wọ́n ka kọ̀sídà lẹ́ẹ̀kan àwọn yàwá tó kàrùkùrá nínú àwọn òrò pé bóyá ẹkún gbọ̀n wọn lọ ni eh, tí wọ́n fi sinmi lọ fá ọlọ́nkọmọ́ṣẹ́bàwà sọ ní ní wa náà ẹkú ìfaradà ẹkú sùúrù ẹkú àtẹ̀mọ́ra tí a bá wà nínú ọgbà ilé tó tó wá jẹ́ obìnrin tó tún ṣe ẹrẹ́sìn ṣe ìfaradà ńlá ló ń ṣe o sùúrù ńlá ni o àmójúkúrò ni o a oríire ni o tó oríṣiríṣi ni ya máa rí ń bí àwọn tó máa fàyàn sí nìká á ẹ̀yin tẹ̀tẹ̀ tún rẹwà jù wá lọ yìí ẹ ti máa rí àwọn ọ̀rẹ́ wọn mí àti pè wọ́n àwọn ọkùnrin mi náà ti fi lọ wọ́n ṣùgbọ́n tára wọn bá ní kó rí ẹ pé kó rán ti pé ìgbádùn gbà díẹ̀ lélé yẹn ìyà tó wà lẹ́yìn ẹjú àsìkò gbádùn yẹn lọ tọ́lọ́wọ́n ni mo fẹ́ fara mi ṣe irú àwọn ẹgbẹ́ ìlàmà máa rí láàrin bí wọ́n ṣe jókòó yìí àbí ọlọ́run bá kójọ gbogbo ta tọrọ fún yín kọlọ̀kọ́ máṣà bá ṣe fún jù bẹ́ẹ̀ lọ. al-ilmu kal-kayfi wal-akhlaqu ma zira'atun. ta káfòní ilé náà wọlé sínú tafsir wa. Al-ilmu kal-ghaybi. Ṣarí ìmọ̀ láyé, kódà gẹ́gẹ́ bí ẹ̀ṣú jò ní. Wal-akhlaqu mazra'atun. Ó dàbí àwọn àgbá ńlá òjò tá ń wò lókè tó máa ń ṣú tó ń dalẹ̀ yìí. Al-ilmu òjò yẹn fẹ́ gbé jáde. ìtẹ́kọ̀bù ti láàrin dùn jẹ́sí hábù ní ìmọ̀ta lè máa sọ̀rí. ìtẹ́kọ̀bù ti láàrin dùn jẹ́sí hábù ní ìmọ̀ta lè máa sọ̀rí. sọ́dọ̀ ní kéèyàn túnlẹ̀

ṣùgbọ́n ibi tó dáa sí náà nìyẹn. ẹ̀dá kọ́bọ̀ níbi tí wà àrídò ìtẹ̀lẹ̀ ààbò ní àìmọ̀ tó lè má tọrí. ọwọ́ ń sáfẹ́ kó jáde náà ní lónìí tó ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ tí kan nínú àwọn ẹni lórí tó jẹ́ asahul aqwali 'inda al-'ulama ilé tó fẹsẹ̀ nílẹ̀ tó lálàáfíà tó dọ́gba jù lọ́rọ̀ lọ́dọ̀ àwọn onímẹ́mẹ́sìn wọn náà ni wípé Lukman kì í ṣe ànọ́bì Ọlọ́run ẹnìkan ni ilé tí Ọlọ́run bá fún ní mímọ̀ tọ́lọ́run bá fún lọ́gbọ́n tọ́lọ́run bá fún lóye ilé náà dẹ̀rẹ̀ ó jẹ́ lára àwọn ẹ̀kọ́ ìtí al fi kọ́ àwọn àlè táwa fi máa ń láǹfààní láti lè sọ wípé káwọn èèyàn wá fi hàn wá láyé à ń challenge àwọn tó kù láyé níbòlẹ̀ ẹ̀kọ́ wà níbòlẹ̀ ìwà ìrẹ̀lẹ̀ wà tó tó iná alùkùránì àwa mùsùlùmí ìkànnì nínú ẹni rẹ̀ tí wọ́n ti rí kọjá lọ ó pe ọmọ ẹ̀jókòó wọ́n ṣèdánilẹ́kọ̀ọ́ fún. ọ̀làkọ́dé àtẹ́ iná lókọ́ máa ná lè kí mátà ní ìṣíkòrò lílá wà máa ń yẹ́ ṣíkòrò fáyín náà máa yẹ ṣíkòrò lẹ́nà bá ń ṣàlàyé fún wa àwọn tí ò ṣojú wa ṣẹlẹ̀ tó dẹ̀já àwọn ìṣẹ̀lẹ̀ tí ò ṣe béèrè pé ṣó rí ìlìṣà ohun tẹ́bá ti bá pàdé nínú alkùránì orí ìlì ni ọ alkùránì kì í kàn ń ṣe wé pé àwọn kan ni wọ́n kọ́ afẹ́tàwà ṣe research apadà wá rí pé fàbúló wà ń bẹ̀ rárá Ọlá nígbà tí Lukumanu sọ fọ́mọ rẹ̀. Walaqad atayna Lukumana al-hikmata an ishkur lillah. Ọlọ́nà fún Lukumanu ní ọgbọ́n ìmọ̀ àtòyé. An ishkur lillah. Wọ́n ní kí Lukumanu máa dúpẹ́ fọ́lọ́run. Wọ́n máa ń ẹ máa dúpẹ́ fọ́lọ́ ẹ máa fi ń tẹ bá ní ọ̀pẹ́sẹ̀ lómi o mẹ́ntálítì ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́lá ayé o ní pé wọ́n fẹ́ máa fọ́ láyẹ wọ́n fẹ́ máa fi ọ̀pẹ́sẹ̀ àwọn èèyàn wọ́n fẹ́ máa fi yán àwọn èèyàn lójú wọ́n fẹ́ máa fi láwọn èèyàn lójú wọ́n fẹ́ máa fi bùgá sáwọn èèyàn tọ́lọ bá rẹ̀ kẹ pẹ̀lú kankan láyé ìmọ̀ ló kò dẹ̀ máa dúpẹ́ fọ́lọ́run báwa wà àwọn tó kù bí aláìní nǹkan bí aláìjẹ́ nǹkan torí ní tí ẹ̀lá èèyàn rí wọ́n gan fúnra rẹ̀ ò tí mọ́lá àwọn èèyàn tó ń wò láwùjọ ló fà tó jẹ́ pé ọ̀kọ́ tọ́lọ ń pà náà tó kọ́ a òun fún ní hikimọ̀ òun wá tún wá ń sọ fún bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ pé a ní ṣíkòrí lílá òní kò fi dúpẹ́ fọ́lọ́hun ni ọ. wà máa ń yẹ ṣíkòrò fàyín nà máa yẹ ṣíkòrò lẹ́nà ṣùgbọ́n sọ fèmì àtẹ̀yìn tàà kù láyé wọ́n tó ń bá wá ṣoore fún bẹ́ẹ̀ wà máa yẹ ṣìkúrú fa iná máa yẹ ṣìkúrú líná fún sí tọ́lọ tó pé ṣe dúpẹ́ yẹn la in shakartum la azidannakum ìtumá ọmọ yashkur fa innama yashkuru li nafsi tó bá dúpẹ́ ó dúpẹ́ fún ara ẹni ọpẹ́ tó dá yẹn ìwọ náà ni wà á tó fi gbà ní pèlè ìwọ ni nǹkan ẹ máa tó fi increase sí àdéhùn ọlọ́run yẹn pé ẹnikẹ́ni tó bá fi lè dúpẹ́ o láàzí ìdánakọ́ dájúdájú ọlọ́run á ṣàlékún tó ń ṣe fún ومن كَفَرَ فَإِنَّ اللَّهَ غني حَمِيدٌ Ọlọ́run wá tó bá wá yẹ aláìmọ́re tọ́lọ́run bá kẹ tó ń wá yóò bèèrè jẹ́. Àjọ mọ́ ni nígbà kan tó náà mọ̀ wá àjọ mọ́ra wa ni, àjọ kírun ni, àjọ ṣe ẹ̀tẹ̀káfù ṣàdédé lọ́lọ́wọ́n bá kàn ní kọ́lá yẹn dé owó bá dé bówó ṣe dé báyìí àkàndé inú mọ́sílù mọ́ ni ọlọ́wọ́n fi rẹ̀ ṣàdán fún wa ó kàn wá ní rẹ̀ níri pé lẹ́bùn ti kọjá àwọn ènìyàn kó máa lọ tò sẹ́gbẹ̀ẹ́ wọn ni ọ tọ́lẹ̀tì yẹn gbàgbà tó ń dé bẹ́ẹ̀gbẹ̀ yìí báyìí fáàs gbogbo bẹ̀yẹn kàn tí ẹ̀ dí pẹta ní oòrùn ah no no no no no no ó wá ti rí rẹ̀ ní rí pé òun ti kọjá lẹ́bùn yẹn ó wá ṣègbéraga ilé ọlọ́run pàtì àwọn ẹni ọlọ́run jìnà sí أمن كفر فإن الله غني حميد الله náà tó bá yẹlẹ́ ìmọ̀ọ́rẹ́ tó ọlọ́run tó lóun ò ní òun ní dúpẹ́ tó ọlọ́run ṣe òòdẹ̀ ní ìrẹ́ra ń lẹ̀ láti fi ara ń sin ọlọ́run ọba òòdẹ̀ ní ìrẹ́ra ń lẹ̀ fún àwọn ẹ̀dẹ́ ẹgbẹ́ òun táwọn jọ wà láyé fa inna Allaha ghaniyyun ghaniyyun hamid ọlọ́run ọlọ́run ọbọ̀ ọlọ́rọ̀ lòun ọlọ́run kò rí tí kankan lọ́dọ̀ wa o àwọn làwọn àárí tí gbogbo nǹkan wa látọ̀dọ̀ ẹ̀ àbíkí lọ́lọ́wọ́ bá fẹ́ gbà lọ́wọ́ wa ààrẹ wa lórílẹ̀-èdè ọmọ Nàìjíríà tàbá mọ gbogbo ẹ̀ tó ń bọ̀ ìbú wọ́n ń retí ẹ̀ ọmọ Nàìjíríà ọlọ́lá Dangote bọ́lọ́ ṣe dá lọ́lá tó òun náà ní tó fẹ́ gbà lọ́dọ̀ àwọn ó fẹ́ ká patronize kí ni tọ́lọ̀ bá gbélẹ̀ tó ní káwàá bóun rà tẹ́ pé dábàá ara ọmọ wá búta ojú tọ́lọ́run náà ọdún bí láìmẹ́ dáàlì. máa rí ìdù mi ní omi rí síkí wà máa rí ìdù ayọ̀tọ̀ ìmọ̀ ọlọ́lọ́wọ́ ọ̀rẹ́ tí owó ọ̀rẹ́ tí ọlá ọ̀rẹ́ tí kankan lọ́dọ̀ wa. iná lọ́nà wà ràzà kò tó lùkù wá sí lè máa dín. ó náà ọlọ́run ọba lọ bọ́ lọ́rọ̀. ọba alágbára ọbọlụ olùkápá lórí gbogbo nǹkan ọ̀nà ọlọ́run ìgbàtọ́lọ̀ bá pè wá láláì ní tó pé wúwá ní fòkọ̀rọ̀ àntúmọ̀lù fòkọ̀rọ̀ kò máa yà wá lẹ́nu pé kí iṣẹ́ gbogbo wa náà láwájọ́ olóòṣì ni gbogbo àwọn tàà ń ṣẹ̀mí láyé pátá aláìní ni wá ìtumọ̀ rẹ̀ ní pé tó bá nìkan ní mi tó bá lélẹ̀ yóò kú mi tó tún

jẹ́ kẹ́dà mọ̀ pé alọ́ kù síbì kan ò pé. wà máa ń kẹfà ọ̀fà iná lọ́dàbọ̀ ní yóò ní hamidi. ọlọ́wọ́ ẹnikẹ́ni tó bá ṣẹlẹ̀ ìmòrí tó ọlọ́ iná lọ́dàbọ̀ ní yóò ní hamidi. ọba ọlọ́rọ̀ lòun ọlọ́run àwọn kan ni wọ́n fi ọlá lẹ̀ fáwọn kan tó bá tún padà yá àwọn ọlọ́lá àwọn onípò àwọn alágbára tò ní àwọn náà tún dìtàn àtún ní sọ tí wọ́n àwọn tún ti dìtàn nìyẹn àwọn mìí tún máa di káyí àti máa máa pariwo wọn bọ́lá wọn ṣe ṣe wọ́n sílẹ̀ kalẹ̀ ayé àmúnú dáwìlò ha bẹ́yìn nàná

Iná dáhàrà gúdú wà ní ẹ̀ẹ́dẹ́yẹ̀ tàjọ ń gbáyé yẹ lọ mọ̀, ẹ má gbàgbé. Iná dáhàrà gúdú wà ní ẹ̀rí àsìkò ilé ayé tà ń lò yìí, tó máa rú tètè. Gúdú wà ní òjò sọ́dẹ̀ yá ṣẹlù kọlí láwáyá àti bílì màrọ́rọ́ ti yá àti lọ́dọ̀ àwọn ẹlòmí ọlọ́wà ní kí wọ́n ní àjẹṣẹ́kù

dájú ẹ̀ padà látọ́ ápùkòkòrò wá. Ya halu qalilan wa yati bil mararati. Wọ́n lè dùn gbà kan kó kán gbà kan, gbogbo ìtọ́lọ̀ bá ti mú ọlọ́run ni. La tusrifu irruzikitum fihi ma kidiratan. Ọlọ́run nìkan tán lọ́dọ̀ ẹ̀, ìgbà tọ́lọ̀ bá ní kí nǹkan wà lọ́wọ́ ẹ̀, la tusrifu. La tusrifu irruzikitum fihi ma kidiratan.

Ìláàpàní láti òsìrí ah, ah. fún ìrò i máa kéde ìran tán wà kẹta òta kọlù bá yá ní wà sáàtì. Wà kẹta òta kọlù bá yá ní wà sáàtì. ìṣẹ́ ọmọ tó máa ń ṣẹlò mí ní mọ́ mẹ́tálítà mi, àníwádẹ̀ máa padà tà ìmá fi sílẹ̀ ní láti ó sì rí fún ẹnẹ̀mí tó bá tún fẹ́ kọlù bá tún máa sáré kánjú lórí fóòn kí lọ kúrọ́ṣì fún náà tí kírẹ́dì tẹ bá rẹ̀ tán wádẹ̀ lóòdù láti ó sì rí fún tó ṣe mi máa ń lò bí i 150,000 mi máa fi ẹ̀rà richard card ẹ̀ẹ́ sálárì ẹnìkan láàtú sírí fún ìròsíkí tún sí ìjì màkìdí àtà. Òfìṣẹ́ tí sí ẹ̀sọ́ máa fi pa ọ̀rẹ́ náà ni ọ̀. Wà pẹ̀já ó dàkọ́ lọ́bà àyà mi wà sáàdé. Ọlá tó fẹ́ lò lọ́jọ́ ọ̀la ló ti ń lò lónìí. Wà pẹ̀já ó dàkọ́ lọ́bà àyà mi wà sáàdé. Oúnjẹ alẹ́ ló ti jẹ́ láàárọ̀ yìí. Ò bẹ̀rù Ọlọ́run kó máa ronú pé bó ṣe rí láàárọ̀ yóò lè máa rí bẹ́ẹ̀ lọ́sàn ó lè máa rí bẹ́ẹ̀ lálẹ́ wà kí ṣe àwọn olájọṣẹ́kù takọlúbà àyàmì ìwàsá àti rọ́lọ́ọ̀bá nìkan owó nìkan kì í tán lọ́dọ̀ rẹ̀ o wọ́n máa tán lọ́dọ̀ ẹ̀dẹ́ òyàn wà kí ṣe àwọn takọlúbà nǹkan máa ní à ah, àsìkò yẹn tó ń wá ń gbà yẹn o aláti ti tẹ̀lé ra ń pa àkọ́tọ́ àsìkò kí ọkọ̀ mọ́tírí mọ́tírí à ah. ẹwà ayà pa ọlọ́run nìkan وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله لقمان فبرة اللكشة ومن شريطة فبقلوا نتاتوري أكبوا àwọn àyàtù tẹni káwà fi ṣe tẹ̀sírù ń jókó ilé ni wọ́n fẹ́ bẹ̀ wá ẹ ẹjẹ́ káwà náà mú gẹ́gẹ́ bí àkàwé tàbẹ́ máa fi ọmọ wa ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó ti dàkúdà lónìí amúkù ẹrù ẹwọ́ olókèlẹ̀ ń wọ ẹ̀wọ̀ ilé lọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi ti wọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi lónìí tọ́lọ́ kọ́dọ̀ ọmọ mi tó wáyé tó ṣàkóso di pọ́lọ́ bẹ̀rẹ̀ sí ṣàánú ẹ̀ báyìí kò ní bagráàdì yẹn tó nítumọ̀ láti lé tó bá ti wá ṣẹlẹ̀ sẹ́yìn tó ti ṣẹlẹ̀ sẹ́yìn tó ti ṣẹlẹ̀ sáwọn tó bá ti ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àkàwé ó kéré lẹ́ni tó rẹ̀ nìdí ìtumọ̀ rẹ̀ ni pé àwọn tí wọ́n bí wọn lákàkún sẹ́sìn àfi bú wọn àfi bà wọ́n jẹ́ background ti wọn náà ni tọ́lọ́n ti wá ṣàánú ìmì àtẹ̀yìn lónìí ẹ̀yìn ti dẹ́sìn mọ̀ ẹ̀yìn náà lo ẹ̀kọ́ tí lùkùmọ́nù kọ́mọ ẹ̀yìn

kó tó di páwọn àfáà ṣe wà sí nínú ilé yìí gbàtẹ̀ bá ń ṣe ìyàwó tẹ́ ń ṣe kòmọ tẹ́ ń ṣe dáadáa nínú ẹbí yìí bàbá náà ti bọ́rọ̀ ṣe wà sí fọ́mọ ẹ nínú ojúṣe bàbá nínú ojúṣe ìyá oníkó ṣe wà sí fáwọn ọmọ gbogbo ẹ̀dúró ní pọ́n tí ń bọ́ wà sáwọn àfáà báyìí ó ti ń lọ lẹ́ṣọ́ báyìí responsibilities tó jẹ́ tòbí òdòkó ṣe wà sí fọ́mọ ẹ̀ responsibility ká kọ̀ wọ́n yẹ yàbù náà yàlá tún ṣùrì kìbìlà. àkọ́kọ́ ń tó dẹ̀ máa kọ́kọ́ kọ́ mọ́ tó jẹ́ ẹ̀kọ́ àkọ́kọ́ tí wàá kọ́ òun náà ní tí ló pọ̀ ní kọ́mọ rẹ̀ yìí látúnṣe kìbìlà. ìrẹ́ ọmọ mi má bọ́lọ̀ ń wórogún wá ṣẹ̀bọ̀ o. Làdúṣù ìkìbìlá. Má tún sin nǹkan mí lẹ́yìn ọlọ́run o. Làdúṣù ìkìbìlá. Má bá wọn nígbàgbọ́ pé nǹkan kan tó ń jẹ́ ọlọ́run lẹ́yìn ọlọ́run tó dá yàtọ̀ rún o. Làdúṣù ìkìbìlá. Má kírun tán kó tún lórí òkè kan o látújú ìkìbì láàáyé ìnà ṣíríkà lábú límọ̀ ní àwìn. Ṣàlàyé fún ọmọ ẹgbẹ́ ọba tààlà ni Ọlọ́run ọba àlékẹ́ ọlá ni kó sì kó má sọ bàtà látàyé. Ṣàlàyé ẹ̀kọ́ ọmọ ẹkó yé dáadáa. Dùn ṣírí láàá. Gbogbo tó ní ìṣe pẹ̀lẹ́ ẹ̀dùkẹ́tì ọmọ ẹ kó ti mọ̀ kó kọ́ ó lè máa bẹ̀rẹ̀ pé dájì kí ni túnmọ̀ ṣírìkù yẹn kí ni túnmọ̀ ṣírìkù yẹn ṣàlàyé ẹ̀bùlẹ̀ kan tápẹ̀ ọ̀bá ka pàfẹ́ẹ̀sì tí wọ́n wá kọ́ nínú ẹbí yìí látún ìṣòro kìbí ilé ẹ̀nà ẹ̀kọ́ àkọ́kọ́ tí Lukmanu kọ́kọ́ kọ́ mọ̀. Inna ṣíríkà làbúlímù ní àbí. Ó wá ṣàlàyé fún bẹ̀rẹ̀ pé inna ṣíríkà ṣorí ẹbọ tó ń wò yẹn. Làbúlímù ní àbí. Ṣorí kéèyàn asosiyeti nǹkan mi pẹ̀lú ọlọ́run ọba a. Làbúlímù ní àbí. Àbòsí tó ní agbára ni kò tún sábòsí kan tó fi ń tó mọ́ ní gbogbo ọ̀rọ̀ àbòsí tí yàn láyé. Torí ẹ̀ bá ń wá tàdà lábòsí àwọn tó ń ṣe nǹkan tọ́lọ̀ ń dání o torípò yẹ ká béèrè lọ́wọ́ wọn pé ń tẹ́ ń sìn yẹn kí ní pàtì nǹkan nínú gbèsè ayé yìí ṣé nǹkan yẹn ló fún yín lójú ni ṣé o ló fún yín létí ni ṣé o ló fún yín lẹ́nu tẹ́bí sọ̀rọ̀ ni ṣé o ló ni ṣé o ló lẹ́sẹ̀ ni ṣé tẹba béèrè lọ wọn ni ọlọ́run ló dà kí ló wá ní tẹwa ń sin nǹkan mi. alá iná màtàwọ̀ hídù ṣábìlù ní ìlànà jà. ó ní ẹ̀jẹ̀ kó yí àwọn èèyàn láyé. iná màtàwọ̀ hídù. tàwíìdì mọ́lọ́run lákàn. alá iná màtàwọ̀ hídù. ìgbà pé kò sọ́ba kan tó lẹ́tọ̀ọ́ ká máa jọ́sìn fún lórí ṣábìlù ní ìlànà jà. ó ń gán gan ni okùn tí تسلم من العقبات بأمز به تسلم من العقبات bí a bá fẹ́ là kúrò níbi òfò táyé àtòfò tọ àtòfò dínú sáré kákọ̀ọ́kọ́ pàkókò sọ̀bà kan tó yẹ ká sìn lódòdà fọ́lọ́ ọ̀lá ìṣòrí kíyàn tún máa tó darkness. Ìlànà. A yọ kúrò nínú oríire lọ sínú orí ibú ni. Nínà núrí wà tàkọ́wá ìlà òbòlùmọ́ ti. A kúrò níbi ìpáyọ̀ ọlọ́run lọ sí bí kẹ́mi le koko.

tó bá fẹ́ àṣí àbìlọ́n wọ́n ti wá lọ oríṣiríṣi ẹgbẹ́ wọ́n ti lọ ẹlòmí nú wọn ọmọ ya mùsùlùmí ó ti lọ tẹfà ẹlòmí ti lọ wà ẹgbẹ́ òkùnkùn kan ẹlòmí ti sí oríṣiríṣi sára ẹlòmí ti mímikúmi kí ló ń wá káàkiri kan fi láyé fi náà rí náà kí máa ó ṣẹlẹ̀ òkú ọmọ eré sátó

ẹ̀kọ́ ti dúró ẹ̀rí pé àtàwàhídù awwalan àtàwàhídù awwalan lẹ́wọ̀kánú alamọ́n gbogbo abẹ́ kọ́yàn lẹ́sìn láyé afẹ́ kọ́yàn nímọ̀ láyé àkọ́kọ́ láti síwájú ní ẹ̀kọ́kọ́ ẹjẹ́ kọ́kọ́ mọ ọlọ́run náà gbogbo mọ̀wádìí tó kù lẹ́yìn ẹ̀ olùsíbọ̀ gbogbo lè kí ó tán bá ti ka ọ̀rọ̀ tàwíìdù fún gbogbo lè kí ó bẹ̀rẹ̀ ìfáàd àwọn sọlárúwá bí ọ̀pẹ́ rẹ̀ ni ọgbọ́lógà gan ṣekínní kan gan ó dáká gbọ́ èdè ó dáká kọ ká mọ̀ èdè lárúwáwá afẹ́fi túmọ̀ alùkùnrán afẹ́fi tú kíwọ afẹ́fi tú àhàdẹ́s afẹ́fi ṣe tó pọ̀ ṣùgbọ́n gbọ́dọ̀ mọ̀ wípé rídímọ́ ló fẹ́ jẹ́ fún ẹ̀kọ́ ẹ̀sìn tàbí ẹ̀kọ́ gangan gan torí tó bá pẹ́ tètè bá ní ayé gbọ́ èdè o kí làwọn afẹ́ fèdè tí wọ́n táwà gbọ́ ẹ̀ntí afẹ́ fi ṣe afẹ́ fi túmọ̀ òfin ọlọ́run tó kọ́ wa bá ṣe fẹ́ sí lọ́wọ́n làwá nídìí ẹ̀kún kì í ṣe pàfẹ́ fi ṣe ni wọ́n kà fún ń tẹ́ oríṣiríṣi àwọn wàbà jẹ́ kò ní tán láwùjọ yẹn wọ́n ní lákàkún sáwọn nǹkan tó pàtàkì wọ́n pàtàkì ọlọ́run wọ́n ní pàtàkì òjíṣẹ́ àdítò ní nítumọ̀ lẹ́ni wọn ẹ̀rù nípa àwọn tó bá rí tí ó dá ọmọ ni foundation yóò dá ẹ̀kọ́ ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين وفصاله في عامين أن يعني اشكر لي ولوالديك إليك المصير. ẹlẹ́yìn kìí ṣe kó bí ibi tí a ti tó náà ni lùpọ́nù ti tó tọ́lọ́ ti tó náà nìyẹn Gbọ́dọ̀ jọ́sùn fún ọkàn mi lẹ́yìn wọn ọlọ́run àtúkùn ọlọ́run. Ní tó fi tẹ̀lé ní pé lẹ́yìn náà àwọn òbí méjèèjì ṣe dáadáa

fẹ́rẹ́ǹsì wa má jẹ́ kó bí ẹ bínú sí ẹ o bó ṣe nà kó bí ẹ máa ṣe ohun tí ò dá tó bó ṣe wà tí ò tẹ́ lọ́rùn tó kódà kó bí ẹ máa ṣẹ lọ́rùn yẹ kí ó ṣe ohun tó máa jẹ́ pé ó máa wá bínú sí ó máa sòdì ọ̀rọ̀ sí ẹ o ìbínú òbí lára ọmọ ọ̀lá máa lápa bí wà lè rí. Bẹ́ẹ̀ náà ni ìjọ Rídọ̀ ní rídọ̀ ìlúwà lè rí. Tóbi bá fi lè bínú sóde ọ̀rọ̀ sọ́mọ, ó máa fẹ́ ti gbèsè ayé ọmọ yẹn wàhálà ìdàmúdàbò abọ́mọ̀ ẹ̀láyé ní ṣáá ó ti ṣàwọn òbí ẹ̀ torí ẹ̀ misunderstanding wà láàrin dáàdì àti mọ́mí ẹ̀ ìwọ wà lọ kó sí wọn láàrin ó wà lọ sọ pé nǹkan tí dáàdì ṣe ló dáa wọ́n tí dáàdì ṣe ò dáa dáàdì bí ṣe mọ́mí ní náà kí ni wọ́n ṣe dáàdì náà wíkẹ́dì gan wà sọ fún àlọ́fẹ́ ìyàwó lé mọ́mí kí ló kàn ẹ́ àbí nǹkan míì tó ṣẹlẹ̀ nínú ilé yín ó bá tò sẹ́yìn mọ́mí ẹ obere bẹ̀rẹ̀ faya fáyà dájì ẹ̀ abọ́lọ́tò sẹ́yìn dájì ẹ̀ ó bẹ̀rẹ̀ sí fáyà mọ́mí ẹ̀ òṣòfin náà bàjẹ́ ọtí ọtí ọtẹ̀ ìgbéraga these ni kẹ́ńjì fún báyìí ni lójú kòkòrò gan ń òní kò sí wọ́n ṣe ní wà ṣe wà fi ní kí Wa balance yẹn ni yẹ kí equation yẹ balance má tó sẹ́yìn nìkan torí kò sẹ́yìn tó yẹ kó bínú sẹ́ nínú wọn kò sẹ́yìn tó yẹ kó sójà ọ̀rọ̀ sẹ́ nínú wọn ẹ wá olùkúmọ̀ nígbà tó ń bọ́ mẹ́ sọ̀rọ̀ ó ní ó ní ó ní àwọn òṣèlú sáànà bí wà lè dé yìí. Torí àwọn tó bá ti fẹsẹ̀ kọ́ ó ti ṣiṣẹ́ sí wọn mo fọ́lọ̀ ń bẹ̀ ẹ́ láti ní ìlọ ti fi send apology kó bẹ̀ wọn pé kọ́ má bínú ó fẹ́ yọ́nú wọn kó ba lè rí yọ́nú ọlọ́run láti rí ara ti tẹ̀. وفصال غربي حملته وهنا على وهن níbi tá a ti lára bí tí a ti máa mọ̀pọ̀ ọmọ lẹ́kọ̀ọ́ tó bá lẹ́kọ̀ọ́ parọ́ lé màmá ẹ̀ ni níwàí àmàláti tí a kí pé ìbáralẹ̀ ibi tí ọkọ̀ tó kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ yẹ àmàláti ọmọ wàhánà nàálà wàhánà ẹni ìyá rẹ̀ olóògbé ẹsínú wàhánà nàálà wàhánà nínú ìnira lórí ìnira nínú àìlèsà ìlèwó láàmú ẹwú báwọn yàwá ṣe ń ru ikùn kiri wọ́n náà sára aláboyún káàkiri wọ́n tó dún rí káàkí àwọn obìnrin o káàkí wọn kú iṣẹ́ o wọ́lọ́ wọ́n gbìyànjú iṣẹ́ ni wọ́n ṣe bàbá kan máa

ṣe gbogbo ẹgbẹ́ ọgbọ́n fẹ́fẹ́ ti dada tó fẹ́ kọ́kọ́ wá ní tó fẹ́ fẹ́ àwọn ọmọ wa tó ṣe ti ẹ̀ lọ tó lọ àti ẹ̀ lọ àbí àwọn àti kọ̀ọ̀kan tó ní ìdúró yẹ.

àdúgbò wa yìí àtàwọn tó ti kọ̀ wá kọ́ ìta yìí kọ̀ǹpútọ̀ ìgbà lọ́wọ́ ìwà òbí wa tó lè fi àwọn náà lóye fún àwọn ìwà náà wọ́n láti. Wọ́n ti ní bí ẹ̀kọ́ ní àwọn ọkọ̀ wọn. Kọ́ta ìdúkọ̀, ìwọ́n náà bẹ̀rẹ̀ sí ilé ìwádìí ìdíkẹ́rẹ́. Bagaimana kita akan menjadi Tuhan tak tunggu dan mari kita baik Dalam waktu itu Kita akan mulai bernolong Amin Aku ada berpikirnya dengan Allah berpikir Sebab kita tahu Orang-orang orang berpikir Kita akan mulai dalam Kita ini Kita akan mulai Kita akan mulai Kita akan mulai Kita akan mulai umat berbagai kehidupan itu. Kurang terjadi ini. Mening, jenis rasanya, dan rasanya berjalan. Kemudian Allah SWT berkata, "Jika kamu tidak mengikuti Allah, maka kamu akan berada di neraka." gbogbo àwọn tí wọ́n ń fi àwọn ìdá àti àbá ló sọ ọ́ sọ ẹ̀rọ àbá àti wọ́n lẹ̀ ẹ̀mí ìyá. ẹ̀rọ ẹ̀fọ́ ìdá àwọn ọmọ wa ọ̀rẹ́ máa wọ̀ pé má lè gbé ìdá àwọn ọ̀rẹ́ má lè wọ̀

tó ń bá jẹ́ ọ̀sẹ̀ tàbí ìgbòmẹ́ dáhùn. Tó bá wú lọ sí àwọn àkọ́kọ́ pé wọ́n ní ọ̀rọ̀ àwọn ẹ̀rọ tó ló ní àtàkì ní ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn sábà. Tàbí ní sọ̀rọ̀ láti ẹ̀rọ tó bá láti ní ẹ̀sìn ẹ̀sìn sábà lọ Nàìjíríà. Ọ̀gbẹ́ni ṣe ju ṣé láwọn àwọn ọmọ wa ti tó nà ṣe ṣe àgbọ́lá wa ní ìlú àwọn àgbà ẹ̀sìn ẹ̀sìn ẹ̀ Ah, para com a pena, mulher, 把台上夸，是不是？啊，这关羽是，他个武艺还是武艺？那下我问你，是下面喝茶。 gbogbo máa ń tó òtítọ́ lọ sí àti òkà ìwọ́n lọ ọ̀pọ̀ kàkà tó bá wọn lọ́wọ́ ìwé tó máa dàbí ìwé ọ̀rọ̀ wá tó sọ̀rọ̀ wá tó kó ẹ̀ka àtàwọn ọ̀tọ̀ ọ̀pọ̀ òkú rẹ̀ àyẹ̀rẹ̀